وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله شيخ الإسلام ابن تيمية شيكا من بفاد يكي أكو قلا إدوغو إجي لغو ميدوان نبي لك فوزان ابن فوزان يا كايولتا في كتاب التوحيد يعني وكذلك ما يحدث بعض الناس abalẹgbẹ ẹran ka mọ ọjà owó kàbí mà fọmù léèké wọn mà fọ ọrọ ka gbagba ìmà ọ òbólẹ yìí mo bọ arákùnrin lẹnu nàkọrọ mà kọfíra tàmí kírísítẹnì. في ميلاد عيسى عليه السلام في مولد النبي عيسى في مولد لدى كريسماس وهذا كريسماس يكتب في عيسى قبل كلمة أو كريسماس أنا يجي في مولد لا يوم كريسماس يبقى ما كنا نبي عيسى أما يبقى كنا نبي عيسى كلنا مؤمنين mólìdìlá lójú máa tẹ̀lé wọn òde mólìdìlá barcelona bàbá bóyá tàbí kírísìmáàsì ìtúmọ̀jú. إما مباهاة للنصارى إما مع قطع من النصارى في ميلاد عيسى عليه السلام في كريسماس يعني بالكرمة wọ́n máa dé kírísímàsì nílẹ̀ mìláàd lẹ́lẹ̀ mọ́ọ̀lù tó sàlẹ̀ mẹ́rin lẹ́yìn lẹ́tẹ̀ mìláàdì lóńgì lẹ́yìn lẹ́tà mìláàdì lóńgì òdùmọ́rì di tìmúdàdà yóò mọ́ọ̀lù di dánmọ́ mìláàdì dánmọ́ ìdí tó dùn yìí. تبرا جلالة ليلة ميلاد زوجي ليلة ميلاد زوجي كذلك وإما محبة للنبي وتعظيما أو آه، إن كنت فتوى النبي كيف الزمامة نبي سيد الرجال إما مباهاة للنصارى في ميلاد عيسى عليه السلام أو النبي كان ما نبيتهم مضاهاة للنصارى عيسى وجه من كريستوس في ميلاد عيسى إيش مولد نبي وإما محبة للنبي oo yamdu fadoya nebi wa tacsiima rikuzimama ويوم من اتخاذ مولد النبي عيدا فيه ويمولد النبي festivity or festival يا هو مع اختلاف الناس في موضوعه òbí kálí jẹ̀bi ọlámarí lùgbọ́ gbé jẹ̀bi ánìbì mọ̀bí ánìbì tètè tí ó màjá ìlú ní ìmẹ̀tẹ̀ ní àbíkú fún ìlú tó ìyàgbọ́ tó rẹ̀ bí láwọ̀ ìyọnu mẹ́fù mọ̀bí ánìbì ní àbíkú tó kìlì nù. déètì dé bẹ́ẹ̀ ìtọ́lẹ́ tàbí déètì ní gregorian calendar kò sọ náà ti bẹ́ẹ̀ ìtọ́lẹ́ islamic calendar bẹ́ẹ̀ ní kí a máa fi rẹ̀ bí ìláwọ̀ ó ṣe máa dọ́ abáyọ̀ ẹlẹ́sìn ọ̀kan ibẹ̀ ìtọ̀lẹ́ ní nínú kò sí àbàpàdé ibẹ̀ ìtọ̀ níbi òun máa dẹ́jọ́ ní germany yẹn níbi dáka níbi ìdìbò sílẹ̀ títí ó dọ́mọ dání ẹnì ti déètì gregorian calendar apana yìí gregorian abina islamic calendar hijra calendar ẹnì ìdúrà èyí dùn náà wọ́n máa òun náà dúdá yìí òun náà ìdúró òun. ẹ̀hún tí má dé bẹ́ẹ̀ tọ̀ níbi ṣé bí ìjẹra yìí màtá lè ìjẹra ìjẹra tí yé jìbì tí màtá ìjẹra bẹ́ẹ̀ dókítà màtá ìjẹra bẹ́ẹ̀ ọdọkẹlẹ màtá ìjẹra bẹ́ẹ̀ ẹgbà tuntun ní àwọn ọmọ ọ̀dẹ́ ara ti sọ̀rọ̀ kàlẹ́ndà tó tọ̀ sáyé òdìbẹ́ ọgbà mọ̀lẹ́ni bíi ẹgbẹ́ ọjọ́ kíkura ni rọ̀bù kéni ọjọ́ kọ̀ọ̀ mẹ́lìkánì kéni ọjọ́ kàmá pàṣẹ ìgbéra kéni yóò kọ́kọ́ mẹ́wọ́n ẹgbẹ́ ọjọ́ kọ̀ọ̀lá kó o kù lọ. gbogbo yóò fi tọ́jú àná wọn àti lóyún mọ́tò fún ẹ lẹ́yìn ìwé ìgbéra ó lẹ́ ń alùpàá má fi ń gbéra ẹ̀wọ̀n kó má kàlà lẹ́sìn nìyí náà yìí lẹ́bẹ̀ẹ́ mà wọ́ yé yìí òun náà ti akọ̀rọ̀ àwọn ènìyàn ọjọ́ ìfọ̀nsá nìyí náà. sai ki abin hijira da makala da suna zuwa ne makala da ya ne bi ba stop problem wanainyi wawetu wa yeye ni mahala fulani bunati kuna wanyama sawa vyani vitu vyola nguvu mavyani vi mabeki mavyani vi ni kile kiti mama mili kita tatu nyo ndio mili kila mama tatu nyo fa inna hadha mulidi kitab maliga lam yaf'alahu salaf عن السلف ماتشنو ماتش زمن نجنو ماتش زمن التابعينو ماتش زمن التابعي تابعينو ما شاء بجوي وي تعالى ولو كان هذا خيرا محضا لشاك يوم التغيير التغيير بتفشكيرا وراجحا التغيير هو تستفك بعضها فكان السلف رضي الله عنهم أحق به من أن السلف كما تتهم ما راب وما دين سبحانه فإنهم دامين كانوا أشد محبة للنبي آمنوا فدياج جبنا النبي وتعظيما له ويجنب ما نبل منا سعد يوم وهم على الخير أحرسا ويقولوا دول من كل يوم أمادي توتو كل يوم إرابو ما تتعب يوم وإنما كان محبته وتعظيمه مما بيكم فدوه نبها وتعظيمه ويجنب ما gbogbo máa rí dá gbogbo ìyá dé dá. gbogbo anabi òye mẹ́gbọ́n mọ́ anabi ń bọ̀ wọ́n dẹ́ka sí ìlú tàbí àti dé àlebọ́wò dé àlebọ́ níbi màálì gbódodó rí ẹ̀yẹ ní gbódodó ìfò àmúnẹ̀ ní. wọ̀tí bá àwọn ènìyàn tí ilé bọ́dà ti mú bí tó màálì níbi lẹ́wọ̀ wọ̀ ìyá òsì nẹ́tì yìí bá mi sínú àwọn kìí àfọ́ ìdájí bá pinnu wà lọ́ọ̀rọ̀ akue umoja le anabidi akue kitu daji umoja kitu daji ndio O ni bidai leo wanasha kitu kugo ma baasa bihi eh ma bu isa bihi tangu mado pote wal jihad ala dalika kitu kukiyo jile au jihad jile kima kama anabidi mana banyo بالقلب واليد واللسان jáde lẹ́kọ̀ọ́wọ́ kọ́yẹ̀tọ̀kọ́wọ́ àkọ́yẹ̀tọ̀kọ́wọ́ máa máa lò fẹ́ iná rí tọrọ ẹ̀kọ́ tó sàbẹ̀ pé ìgbìmọ̀ gbọ́ gidi lẹ́sọ̀ọ́ náà fún ìjọba ní àdínà àtàmọ̀tàṣe àlàwọlé náà bíbí bí ìjọba àdínà àtàmọ̀tàṣe rẹ̀ minal muhajirin wal ansar pé a máa muhajiri fáwọn ansar. والذين تبعوهم بإحسان تنبيك لدما فأي قوتهم انتهى ببعض الأسفار يقولون قول عليه وشوف قول اسمع قدرت من مدانكم فقد أولئك الذين يجدون كان مدد في الصراط المستقيم a mukhalafatu ashabil jahim wannan da masu kowa da jalasiyar islam ibn taymiya rahimahullah